adúpẹ́ fún ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala àlékún kí ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá kó bá nabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan náà tí a ń tẹ̀lé lánà nabi àdéhùn tí a ti ṣe láti alẹ́ àná wípé inshallah karim dánilẹ́kọ̀ọ́ wa ní àárọ̀ yìí àti ní àárọ̀ ọ̀la eré tó bá dálé lórí òun náà ni àwọn ẹ̀kọ́ bí a ṣe ń lò pẹ̀lú àgbàlagbà nínú Islam àti ẹ̀kọ́ bí a ṣe ń lò pẹ̀lú ọmọ kéékèèké nínú Islam ilé báyìí ni a fi bára wa sọ̀rọ̀ mo bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí nǹkan ìkí ó lápa dáadáa nínú ìgbésí ayé wa mo bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu Huwa ta'ala kó yàwá ya ṣẹ̀fọ́n kó dẹ̀ ya ṣẹ̀fọ́n yàwá ọlọ́wọ́ bá kọ́mọ̀ jẹ́ kí ṣẹ̀fọ́n kó gbé gírímọ̀ káìpù ìgbéraga bó ṣe wù kó kéré ma ọlọ́wọ́ bá kọ́ wọ́n jẹ́ kí ṣètọ́nù kó gbé sínú ẹ̀mí wa. nítorí pé ìgbéraga nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni tó máa ń gbìyànwó náà. النبي صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر أنا بنيكو نوى الجنة ẹni tó bá jẹ́ sí pé n tó kéré bí ọmọ náà gún nínú ìgbéraga tó bá ń bẹ́nu ẹ̀mí rẹ̀ Ànábì nírú ẹni bẹ́ẹ̀ ò lè gbèrú nǹkan bẹ́ẹ̀ wà lìjẹ́nà láyé tó túmọ̀ sí pé ìgbéraga kódà kó kéré bí ọmọ náà gún báyìí aburú gbà ní. bákan náà Ànábì sallallahu alaihi wasallam ìgbà tó ń sàlàyé alkibru anábi ní òun náà ni bátúrù alhaq wa ghamtu an-nas nǹkan pè ní kíbrù òun náà ni kí ẹ máa takò dodo kí ẹ ró dodo báyìí kú sì máa takò wa ghamtu an-nas àti kí ẹ máa fojú kékeré wo àwọn èèyàn kí ẹ máa fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn kí ẹ máa fojú kéré àwọn èèyàn nǹkan méjèèjì yìí ìgbéraga ni mo bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó yọ kúrò ní ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́jọ́ kan sọ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala. alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí màá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni ìtìsíwájú ìṣèwádìí fúnra ẹni lórí ìpayọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìpayọ̀ ọlọ́run ọba ó gbọ́dọ̀ máa hàn níbi gbogbo àwọn nǹkan tá a bá ń ṣe àwọn ọ̀rọ̀ tá à ń sọ ni àwọn iṣẹ́ tá à ń ṣe láti jọ́sìn fọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tàdífọ́kà wa ìpayọ̀ ọlọ́run ọba ó gbọ́dọ̀ máa hàn nínú ẹ̀ ṣùkà páyọ̀ ọlọ́run ọba haqqa taqwa haqqa taqwa ní ẹgbẹ́ bóyá tọ́ láti páyà rẹ̀ kádẹ́mọ̀ ìpẹ́sì Islam kí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó sà lẹ́tà yìí ẹ̀sìn kan ni tí ó dúró dédé tó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀wà eléyìí tó jẹ́ àwọn ọ̀wà tó ga wá àwọn ọ̀wà tó da àwọn ọ̀wà tó ga tí máa ń mú èèyàn ga láwùjọ tí máa ń sọ̀yàn di èèyàn gidi tó máa ń sọ̀yàn di alápọ̀nlé láwùjọ òun náà ni islam pèpè sí àwọn ẹ̀kọ́ tó tóbi tó tóbi òun islam pèpè sí oríṣiríṣi àwọn ọlá òun náà ni islam ló pè wá sí ìwọ́n nǹkan tó jẹ́ mùsíbà tó bá ọ̀pọ̀lọpọ̀ wa mùsùlùmí láyé lónìí òun náà ni bí a ti ya láìmọ̀kan nípa ìsìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ayé aláìlmọ̀ kan nípa àwọn akhlaq al-akhlaqul islamiyya wal-qiyamul islamiyya àwọn ìwà tó jẹ́ ìwà ìṣe mùsùlùmí ìwà islam tí islam pípè sí gbogbo àwọn kíní yìí ayé aláìmọ̀ kan nípa rẹ̀ àwọn míì tó sì mọ̀ wọ́n ṣe bí ẹni páwọn ọmọ àwọn míì mọ̀ ṣùgbọ́n látara pé àwọn nǹkan yẹn wọn ò lò wọn ò pẹ̀pẹ̀ sí ó sọ wọ́n dẹni tí ń ṣe bí ẹni pé wọ́n mọ àwọn wà yẹn naam eléyìí báyìí nínú àwọn nǹkan tí ó bá ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ládàáwò láyé lónìí nìyẹn kọ́lọ̀bà kí ó là wá kúrò ńbẹ̀ eléyìí fà lọ́jọ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké tó ń dàgbà láàrin wa wọn ò dàgbà lórí àwọn kíyàmù yìí lórí àwọn ìwà dáadáa yìí àwọn nǹkan tó mú yàn dúró gẹ́gẹ́ bí ọmọ èèyàn gidi tí ó nítumọ̀ láwùjọ àwọn ọmọ ọmọ dàgbà láàrin wa lórí ẹ̀ eré ló fi jẹ́ sí pé ní táà ń fẹ́ lọ́dọ̀ gbogbo apáta gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni kárí àwọn ọmọ tí wọ́n ń dàgbà láwùjọ yìí kárí wọn lóríire tí Islam tí ó gbé kalẹ̀ ilé tó lálàáfíà lórí àwọn al-akhlaqul islamiyya wal-qiyamul islamiyya kárí wọn lórí àwọn ìwà tó jẹ́ àwọn ìwà Islam àwọn ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀kọ́ Islam ṣẹlẹ̀ tó jẹ́ sí pé tá a bá rí wọn bẹ́ẹ̀ gbogbo àwùjọ yìí pátá ní ó gbogbo ẹnìkọ̀ọ̀kan wa pátá òun ni a máa gbádùn láwùjọ yìí nílé ayé wọ́n sì gbé ọyà kìyàmọ̀ ìwà pátá náà la máa jàǹfààní àwọn nǹkan yẹn bákan náà ká lọ mọ̀ wípé ẹ̀sìn Islam àwọn nǹkan tó gbé wá nǹkan tí Islam gbé wá òun náà ni ma yuqawwi ar-rawabit bayna afradi al-mujtama' جاء الإسلام بما يقوي الروابط بين أفراد المجتمع islam gbé àwọn nǹkan tí ó fún ìbáṣepọ̀ wa ní àwùjọ àwọn nǹkan tí ó fún lágbára tí ó yẹ kí ìbáṣepọ̀ wa kó lágbára dáadáa àwọn nǹkan tí islam gbé wá nìyẹn ما يقوي الروابط بين أفراد المجتمع صغيره وكبيره àwọn èèyàn tó ń gbé láwùjọ wa yìí kí ló lè mú àwọn àjọṣepọ̀ wa kí ló lè mú dúró dáadáa tó lè mú lágbára àwọn ọmọ kéékèèké tá wà láwùjọ ni àwọn àgbàlagbà tán wà láwùjọ ni àwọn kan tí Islam gbé wá lẹ́kọ̀ọ́ àwọn kan tí ó mú ìbáṣepọ̀ láàrin gbogbo àwọn èèyàn àwùjọ yìí tí ó mú ṣe dáadáa ni eléyìí a gbọ́dọ̀ dáadáa naam ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala faddala ba'dana ala ba'din ọlọ́wọ́ bá gbọ́lá lé fún wa jùra wa lọ gbọ́lá fún wa gbé ìdá wa ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما مما مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا سورة النساء ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó gbọ́lá fún wa lórí ara wa kí káàkì máa máa tàn máa nǹkan tí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fi gbọ́lá fún àwọn apá kan wa lórí apá kejì ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا ọlọ́run bá ní yọ́ wọn bẹ fáwọn ọkùnrin ìpín ìpín tí wọn lórí tán bá ṣe níṣẹ́ wọlé ní sáyé náà síbù mímọ̀ tẹ́sàbìnà bẹ́ẹ̀ náà yọ́ wọn bẹ fáwọn obìnrin náà ìpín táwọn náà tọ́lọ́ba àríṣáájú bù fún wọn lórí nǹkan tí wọ́n ṣe níṣẹ́ so nínú àyà yìí àyà yìí jókòó wa pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ̀dá wa bákan náà ọgbọ́lá fún wa jura wa lọ ọlá yẹn ti gbọ́dọ̀ máa hàn nínú àwọn afọ́rọ́dù mùsùlùmá inú àwọn tá àjọ ń gbé láwùjọ wa yìí tọ́nà ọba àdíkẹ́lá gbọ́lá fún wa lórí ara wa òun náà ni pé láwùjọ a máa rí àwọn olùmọ̀ a sì máa rí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ la máa rí àwọn aláìmọ̀kan láwùjọ àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí wọn kì í ṣe ẹgbẹ́ kul la yastawi alladhina ya'lamun ọlọ́run bá ní ànábì sọ fún wọn pé wọn ò dọ́gba wọn ò kí ń sakẹgbẹ́ wọn kì í ṣe bákan náà wọ́n jura wọn lọ àwọn ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ò sí wọn bákan náà agbọ́lá fún wọn lórí ara wọn alladhina ya'lamuna walladhina la ya'lamun àwọn tó mọ̀ tó jẹ́ olùmọ̀ àtàwọn tí ó mọ̀ wọn kì í ṣe bákan náà. yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat ọlọ́run bá lọ ní òun ọlọ́run bá ṣe àgbéga fún àwọn tí wọ́n ní ìgbàgbọ́ nínú yín walladhina utul ilma àtàwọn tó fún tó wọn lọ́wọ́ àdékẹ́lá fún ní mímọ̀ àwọn olùmọ̀ darajat àgbéga tó pọ̀ darajat tó yí báyìí àgbéga tí èsì díẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ti fún wa fún àwọn tí lọ lábala yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala dẹ̀ gbọ́lá fún wa lórí ara wa lábalamọ̀ nínú àwọn ibi tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ti gbọ́lá fún wa òun náà ní lábara al ìgbàgbọ́ àjùra wa lọ níbi ìgbàgbọ́ àwọn nǹkan yìí sì ní orinlẹ̀ láàrin àwọn sọ̀hábà ridwanullahi alaihim hadithu Muhammad bin Ishaq alhanafiya wọn <coughs> ló sọ pé kúnnà ló kọ́ yìí rù ìzámẹ́ni nàbí sallallahu alaihi wasallam fanakhtaru ababakri ó ní nígbà tí àwọn wà nígbà tí ànábì wà láyé lásìkò ànábì sallallahu alaihi wasallam àwọn máa ń sí ẹ̀sà láàrin ara àwọn pé báwọn ti jura àwọn lọ sí abubakar lalakọ̀kọ́ abubakar ní sidiq lalakọ̀kọ́ ọmọ ali lẹ́ni tí ń sọ̀rọ̀ yìí ọmọ ali eléyìí làwọn nǹkan tí ò yí àwọn ṣíà ó ní alákọ̀ọ́kọ́ ẹni táwọn kọ́kọ́ mọ́ ń ṣàlẹ́sà ló ju àwọn lọ Abubakar ní Siddiq ni kí ni wọ́n fi Abubakar ní Siddiq lẹ́sà iman ìgbàgbọ́ torí àwọn tó bí Abubakar ní Siddiq ti sáà ń bẹ láwùjọ nígbà yẹn òun náà ni Abdulrahman òun náà ni Abu Quhafa Abu ni Abubakar ní Siddiq ibn Abi Quhafa Abu Quhafa gangan bàbá Abubakar Siddiqi inú àwọn sọ̀hábí Ànábì sallallahu alaihi wasallam tó ń ti bí Abubakar ìṣẹ́gbẹ́ bàbá rẹ̀ Abubakar Siddiqi kò kí ń ṣẹ́gbẹ́ bàbá rẹ̀ Abubakar Siddiqi lẹ́nà àwọn kọ́ táwọn kọ́kọ́ gbọ́lá fún táwọn kọ́ sàlẹ́sà pé ó dàgbà jù nínú ìmánì láàrin àwọn gbogbo àwọn sì mọ̀ bẹ́ẹ̀ thumma Umar lẹ́yìn náà làwọn fi Umar tẹ̀lé súnmọ̀ Usman lẹ́yìn náà wọ́n fi Usman tẹ̀lé súnmọ̀ nascot adakẹ́ni a ní gbọ́lá fẹ́ni kankan mọ́ láàrin ara wa ó dákọ̀ bàbá ti Ali ibn Abi Talib ṣùgbọ́n bá ṣe máa ń ṣe láti àpò ànábì nìyẹn kò sí bàbá mi bẹ́ẹ̀ àìsùn bá mi kún kò jiyàn sí bàbá rẹ̀ lọ́dọ̀ láti kẹta ìṣìkẹrin ṣùgbọ́n ṣé n tà ń ṣe lásìkò ànábì nìyẹn bá ṣe máa ń ṣe lẹ̀ kò jù báyìí làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn onílẹ́yìn náà àwọn dákẹ́ ní àwọn onígbọ́lá fẹ́ nìkan kì í sọ̀rọ̀ báwọn sọ̀hábà ṣe lọ́lá ni mo fà tí kì bá ṣe kí mo fẹ́ fi ọrin lẹ̀ wípé níbi abala iman ọlọ́ọ̀bà àlekẹ́lá gbọ́lá fúnra wa lórí ara wa àìsí akẹgbẹ́ Abubakar Siddiq ibi tí iman yẹn lágbára dé ànábi sallallahu alaihi wasallam tọ́wájú ìrìn àkìyàmà wọ́n gbé iman Abubakar Siddiq sẹ́gbẹ̀ kan lórí òṣùwọ̀n gbogbo àlùmọ̀ ìpátá tí wọ́n máa rùn súnmọ́ àti gbogbo kéde pé wọ́n balance tàbákì ó jùlọ inna lillahi wa inna ilayhi raji'un so babakiri ti rí nìyẹn níbi abala iman àjùra wa lọ so yí báyìí eléyìí sì rẹ ilẹ̀ láàrin àwọn sọ̀hábà pé wọ́n máa ń gbọ́lá fúnra wọn kódà lórí ọ̀rọ̀ iman bákan nínú katọ́lọ́ba àlekẹ́lá tó fi gbọ́lá fúnra wa lórí ara wa òun náà ni ọjọ́ orí wà a máa rí bàbá a máa rọ́mọ a máa rí ìyá a máa rọ́mọ ọjọ́ orí wọ́n fi jura wọn a máa rẹ́gbọ́n a máa rábùrù ọlọ́run bá lọ́sùn fáwọn sára gbọ́lá fúnra wa níbi ọjọ́ orí eléyìí sì ni ó gangan nìkan tá a fẹ́ sọ̀rọ̀ lórí àbí eléyìí báyìí pàtàkì gan anabi sallallahu alaihi wasallam kò sì fi ṣeré sanabi sallallahu alaihi wasallam bá dẹ̀ wà láàrin àwọn sọ̀hábà anabi máa ń sọ ìwọ̀ yẹn ìwọ àgbàlagbà fàgbàlagbà ìwọ ọmọ kékeré fọmọ kékeré nínú àwọn nǹkan tá a padà mẹ́nubà anábì sallallahu alaihi wasallam laysa minna anábì ní kò sí nínú wa ma lam yuwakkir kabirana àwọn tí ò bá kí ń pán àgbàlagbà nú wa lé anábì ní kì í sí lára wa wa lam yarham saghirana ẹni tí ìbádẹ̀ kí ń ṣàánú ọmọ kékeré wa láàrin ara wa náà kò sí láàrin wa eléyìí báyìí inú kata níbi sallallahu alaihi wasallam fi sàlàyé fún wa nípa ìwò àgbàlagbà sọmọ kékeré ni apàdà mẹ́nubà àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ inshallah tẹ̀lé nínú àwọn nǹkan tó lọ́ba àlejò fi gbóná fúnra wa láàrin ara wa lórí ara wa òun náà ni dúkìá ayé wa amari alghani amari alfaqir eléyìí dẹ̀ ni zálìkà fadlullahi yu'tihi man yasha ẹjẹ́ bí àwọn sọ̀hábà tó lọ́bá nàbí sallallahu alaihi wasallam tó ní záhàbà rìjálù bí hadithi záhàbà rìjálù záhàbà àwọn ní záhàbà ahlu dùfúri bil ujúri wà dárọjọ́ til ula wà na'im al muqim yusalluna kama nusalli wa yasumuna kama nasum wa lahum fudulun min amwalihim yatasaddaquna bihi wa yahujjuna wa ya'tamirun hadith yẹn àwọn tí wọ́n jẹ́ tálíkà nínú àwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa alihi wa sallam àwọn ni wọ́n lọ bá nàbì sallallahu alayhi wa sallam láti lọ jowó àwọn tó ń jẹ́ olówó lórí dáadáa tí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ń ṣe fún wọn tí àwọn dẹ̀ fi ń sin ọlọ́wọ́n bá Allah subhanahu ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi gbọ́lá fún wa lórí ara wa ni tí àdẹ̀mọ̀ bá bẹ́ẹ̀ tàdẹ̀mọ̀ rí bẹ́ẹ̀ láwùjọ náà nítorí ẹ̀lú jẹ́ sí pé gbogbo àwọn ìwọ̀ yìí gbogbo àwọn àjùlọ yìí ó nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu ta'ala ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala dẹ̀ fẹ́ ká fún gbogbo ẹnì kọ̀ọ̀kan níwọ̀ rẹ̀ ní báyìí ọlọ́run ọba dẹ̀ ṣàlàyé gbogbo ìwọ̀ tó ń bẹ fẹ́ nìkọ̀ọ̀kan lórí ara wọn sínú ẹ̀kọ́ Islam òun ni ká ṣe kí ni o ká ṣe inzalu nasi manazilahu ká gbé àwọn èèyàn sípò tí ọlọ́run ọba gbé wọn sí tọ́nà ọba lè kíláàdì dì tó gbé wọn sí tó fi gbọ́lá fún wọn wa i'ta'u kulli dhi haqqin haqqahu ká dẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá ní ìwọ̀ lọ́rùn wa ká fún ní ìwọ̀ rẹ̀ so eléyìí báyìí nínú àwọn nǹkan tí ó ní nǹkan ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí a ń sọ yìí ni náà ká padà sí ibi ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ gẹ́gẹ́ nínú àwọn ẹ̀kọ́ eléyìí tó tóbi tí sharia islam tó gbé wá òun náà ni hafu sigar ala ihtirami kibar islam ṣe àwọn ọmọ kéékèèké lójú kòkòrò wọ́n gbà wọ́n níyànjú lórí kí wọ́n máa ṣe àpọ́nlé àgbàlagbà حث الصغار على احترام الكبار bákan náà sharia pa àwọn ọmọ kéékèèké láṣẹ bí ijlal al-kibar wa ta'zimihim ó ní kí wọ́n mọ pàtàkì àgbàlagbà kí wọ́n kágbàlagbà tóbi lójú wọn kí wọ́n sì máa gbé títóbi àti àpọ́nlé fún àgbàlagbà nínú àwọn ọ̀nà tí islam fi ní kọ́ ọmọ kékeré tó bá gbàlagbà lò òun náà ni arifqu الرفق بهم وعدم التطاول عليهم téèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àgbàlagbà àgbàlagbà jù àgbàlagbà lọ gbogbo ẹni tá a bá ṣe rí pé ó jẹ́ àgbàlagbà ó ṣáájú wa délé ayé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi bá wọn lò àrífòbíhìn níbi ọ̀rọ̀ kárí pé ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń sọ sí wọn àrífò bíhìm níbi ìbálò kárí pé à ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn yóò kí ń di fúnfún pẹ̀lú àgbàlagbà tí nǹkan bá jọ pààyàn pọ̀ pẹ̀lú àgbàlagbà nínú nǹkan tó ń túmọ̀ sí pé èèyàn lẹ́kọ̀ọ́ òun ni kí èèyàn kọ̀ dámà àgbàlagbà lórí ara rẹ̀ ànábì sallallahu alaihi a fàgbàlagbà níwọ̀ rẹ̀ màgbàlagbà màgbàlagbà kódà tí anábì sallallahu alaihi wasallam máa ń fáwọn yẹn ní nǹkan tọmọ kékeré bá wá tó wá fẹ́ yájú anábì sọ fún un mm, kabir kabir pàgbàlagbàlé pàgbàlagbàlé ṣe rọ yìí fún àgbàlagbàlé kódà bá ṣe tó mọ́nú àwọn ṣẹ̀kúkù pé lágbájá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lágbájá wà ìjágbàlagbà tó bá ti kọ́kọ́ wà nílẹ̀ àgbàlagbà lákọ̀ọ́kọ́ kọ̀ dáàmà ká tó òun láyọ̀kọ́ sì síwájú ká tó wo pé títọ́ làwọn ṣòkóòkò mi àwọn ọ̀wọ̀ mi tó tún tẹ̀lé nínú àwọn àdáàb táàfin bára wọn lò láwùjọ so kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àgbàlagbà ó sì pàtàkì gan torí pé ká mọ̀ pé àwọn ipò yìí ọlọ́run mọ́ kánjú pa wá ọlọ́run mọ́ fi kú tó yáwọ́ pa wá àwa náà padà débẹ̀ ṣe bá yìí iná ni làwa náà ń dà lọ yẹn bá a ṣe rí láwọn ìgbà kankọ́ yìí ẹ rí pé atúnṣe ń gòkè àpàdé ẹ̀ sí àwa náà ṣe láwọn àbúrò lẹ́yìn ṣe láwọn àbúrò lẹ́yìn ìjọba ya àgbà alé gan padà kàn wá náà torí àwọn tó di àgbà alé lónìí náà àwọn náà ti lo àwọn àsìkò kan rí táwọn náà láwọn àgbà kan níwájú táwọn náà ń jọ ọmọ kéékèèké inú àbí táwọn náà wà bí tiwa táwọn náà láwọn bàbá kan táwọn ò fi bẹ́ẹ̀ bá láyé àtàwọn táwọn bá láyé náà tán ti lọ àtàwọn táwọn bá láyé tó ẹ pàṣíwájú ni wọn ìgbà táwọn yẹn lọ tán gbogbo àwọn táwọn ọmọ ìgbà táwọn fi ṣerú ìgbà tí táwa ń ṣe yìí táwọn padà wá di àgbàlagbà ilé lónìí àwọn náà ti kọjá lórí irúgbà táwa náà kọjá lórí ẹ̀ táwa náà wà lórí ẹ̀ báyìí tàbá tọ́bá ń padà yáǹsì ẹ̀rí gbé yọ padà mọ́ tàwa náà tó yẹ pé ó ti ń sún kẹlòmí gan láàrin wa ti ń sún kàwọn ẹlòmí tẹ̀sí ọ̀nà sábà yìí sì àwọn nǹkan yẹn àwọn nǹkan tó yẹ pé ó ká mọ̀ ní ó pàtàkì ni tó bá di ìgbà tí ó bá sún kàwa náà a ní fẹ́ wọ́n pé àwọn tí wọ́n wà lẹ́yìn wa ká máa tà lẹ́kọ̀ọ́ sí wa so ipò olórí nípò àgbàlagbà so yíyá yìí sì so eléyìí báyìí àákàn ń pín pé wa sákèésí lórí pé kí a gbìyànjú ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àgbàlagbà níbi ọ̀rọ̀ àti níbi iṣẹ́ ṣẹ̀ríà yìí àṣẹ̀ríà àti ìsìlámíyà pèpè ní pèpè tó lágbára ó pé mùsùlùmí lọ síbi kéèyàn yẹn ti àpẹ́lé ọmọ ìyá rẹ̀ tó yẹ pé ó ṣáájú ẹ̀ délé ayé kéèyàn máa rí ọmọ ìyá rẹ̀ tó ṣáájú yẹn délé ayé pé ẹnì yìí ó ti pẹ́ níbi ìsìn lọ́wọ́ ọba Allah subhanahu wa jù mí lọ ẹnì yìí ṣàgbà mi níbi ìsìn lọ́wọ́ ọba ẹnì yìí ti sin lọ́wọ́ ọba púpọ̀ ju tèmi lọ kéèyàn wo iye ọjọ́ orí tóun ti fi sin náà Allah subhanahu wa ta'ala séyìn ò tí ì láǹfààní mẹ́ tò eléyìí ni àtàwázù ìrẹ̀rẹ̀ nílẹ̀ nìyẹn ẹni lágbájá yìí sàbákọ́ni ọ̀ṣáájú mi iman níbi ọ̀rọ̀ gbàgbọ́ ó ti ní gbàgbọ́ nígbà tí mi ò tí ì ní wa fil níbi iṣẹ́ eré ó ti ṣáájú mi ó ti ń ṣe tẹ́mi ò tí ì ṣe wọn ló fi jẹ́ pé kódà tá a bá ń yan nínú àwọn ipò àtàwọn ẹ̀tọ́ àtàwọn àwọn ìròyìn tánàbí sallallahu alaihi wasallam ní ká wò lára ẹni tí ó jẹ́ ìmáàmù ní mọ́ṣáláṣí tẹ bá wo àwọn ẹ̀wọ̀n ìwọ̀ kọ̀ọ̀kan tó ti kọ́ sáájú tí wọ́n bá ti ń dọ́gba tán bá ti ń dọ́gba ẹ̀ mọ́wọ́ tó kù ọjọ́ orí ta ti sin náà bá pẹ́ náà méjèèjì tí ẹ dọ́gba ń bí àwọn ìròyìn tó kù ẹjọ́ nígbìyànjú àwọn ìròyìn ẹni bẹ̀tẹ̀ lágbáyà yìí sin náà bá pẹ́ jù ọ lọ àlùbáríkà kó ti sin náà bá pẹ́ jù yàn lọ yẹn ẹ̀yìn ò lè lébá tó bá jẹ́ ọjọ́ kan lèyàn fi jìyàn lọ láyé yìí tí èyàn bá fi ọjọ́ kan ṣáájú yẹn bẹ́ẹ̀ bá gbé jẹ́ẹ̀tì ẹ̀ lè bá ọjọ́ kan yẹn tálìkì àmọ́ ọlọ́run fi tó tí èyàn bá gbé jẹ́ẹ̀tì èyàn oníbà ẹ máa lé ọjọ́ kan hàn ọjọ́ kan yóò sàmà yọ síwájú náà ni alọ́jọ́ ìfẹ́ mo fi momi ayé ṣáájú rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn sanjá àgbàlagbà náà látara káwọn náà ní ẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ àtàwádùn àwọn náà mọ̀ wà ọmọ kéèkéé pé hey ọlọ́run àwa ti ń dáràn síwájú káwọn ilé tó délé ayé àti dáràn jù wọn lọ àwọn náà tó wà máa rí páwọn ọmọ kéèkéé lọ́lájà wọn lọ́dọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala pé ẹ̀ àwa ti ń parọ́ ní ìsìnwé ìtì bẹ́yìn ìwà pálapàla yìí àwa ti ń wù ní ìsìnwé ìdí ẹ̀yìn ẹ̀sẹ̀ mélòó lẹ́yìn dá yóò máa wù bẹ́ẹ̀ lọ́kàrà ẹni kìí yóò máa fi ṣe fáàrí o tòráì tó ń lẹ́kọ́ mi ní kí àti kí ẹ máa rántí àwọn àpárapàla kọ́ máa fi ṣe ọ̀rọ̀ ẹ̀fẹ̀ láàrin àwùjọ ilé báyìí eh, kò bá mu bẹ́ẹ̀ so nítorí àsìkò wa ni pé Islam ó ó pèpè sí ká pọ́n àgbàlagbà lé ó pèpè sí ká mọ ipò wọn fún wọn ká mọ ìwọ wọn fún wọn Islam pèpè sí kí a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn lò ká ṣe dáadáa sáwọn àgbàlagbà tó yí báyìí sìn so àìléyìí ó làwọn àǹfààní tó gbọ́dọ̀ mọ wá látọ̀dọ̀ wa sáwọn àgbàlagbà láàrin wa tó sì gbọ́dọ̀ máa wá láàrin àfọ́rọ́dù àlùmùsítàmà àwọn ọlọ́dàn ní inú àwùjọ tó yẹ báyìí sìn yìí tó ilé báyìí ló sì sọ àlùmùsítàmà di yọ́sọ̀ àwùjọ di àwùjọ ẹ̀kọ́ tó yẹ báyìí sìn tó pé yóò mú ìfẹ́ máa wáyé láàrin ara wa yóò mú àjọṣepọ̀ tó dáa yóò máa wáyé láàrin ara wa tó yẹ ẹ̀rí wípé àwùjọ tí òun kálukú bá ti mọ ẹ̀tọ́ rẹ̀ tó dẹ̀ mọ ìwọ rẹ̀ tó dẹ̀ ń gbìyànjú àti tẹ̀lé ìṣọ̀kan àti ìfẹ́ ó máa ń dàgbàsókè láwùjọ yẹn àwùjọ tó ń kálukú ọba ti mọ̀ wọn ara rẹ̀ tó ń kálukú bá ti ń kọjá ìyá ara rẹ̀ tó yẹ pé gbogbo àwọn ẹ̀kọ́ tí Islam ní kó lapa lára wa gẹ́gẹ́ mùsùlùmí tí ò bá ti lapa àwùjọ yẹn wàhálà máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni kọjá àwùjọ kékeré ni àbáwùjọ ńláńlá ẹ̀wùn tí ń bá ṣe wà àwùjọ kan láwà báyìí àbí àwùjọ kékeré kan láwà yìí tó bá yẹ pé bá ṣe kóra wájọ yìí àwọn ẹ̀kọ́ islam tó yẹ ká fúnra wa àbá fúnra wa ẹ rí i pé àárín wa ò ní dọ́gba yóò bẹ nínú wáǹsì bá ṣe jòkó yìí àwọn tó yẹ sí pé wọ́n ti gbòǹgbò pé ìrìn bálágbájá ṣe kí torí pé ọgọ̀ àbí tó yẹ kọ́ mọ bẹ mùsùlùmí sunday last níjẹsàn mo sọ̀rọ̀ wípé gbogbo tó bá lè mú ìyapa wáyé láàrin àwọn sàhábà lẹ́bi mọ́ ń pa náà kódà kó jẹ́ pé wọ́n yapa lórí ọ̀rọ̀ Qur'an nítorí pé ṣe rí tí yapa bá fi lè dé ọ̀tá ti bẹ̀rẹ̀ nìyẹn kíní òun àárín yẹn ò sì ní jámọ́ ẹ̀yin náà wo àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé ìyẹn ti ní kíníkíní sí wọn lẹ́mìí kódà tó bá sọ̀rọ̀ tó yẹ kéèyàn fojú fò àbọ̀rọ̀ tó yẹ kéèyàn fún nítumọ̀ tí ò da nítorí ife tí wà lẹ́mìí ìwọ̀n òpin àkílọ́wà dé kílọ́wà tó bá yẹn tó sọ yìí tí ju kan kò ń ṣe pé n tó sọ yẹn ni ó ti láwọn kankan tó mọ lé ni ti láwọn kankan tó ti gbé sẹ́mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ọmọ ìyá rẹ̀ kì í mú àwùjọ kí ẹ má mọ̀ wọ ara èèyàn kí ẹ má fún ẹni tó níwọ̀ níwọ̀ rẹ̀ kí ẹ má fẹ́ ẹni tó ní ẹ̀tọ́ lẹ́tọ́ rẹ̀ kí ẹ má fẹ́ tó lápẹ́lẹ́ lápẹ́lẹ́ rẹ̀ kì jẹ́ kí àwùjọ kó rọgbọ kì jẹ́ kí àwùjọ dùn gbé nínú àwọn bá ti jọ ara lọ tọ́lọ́wọ́ bá lè kẹ láti tó sì pàtàkì ẹ̀ tó sì kakún òun náà nìyàwó sọ́kọ tíyàwó bá ń kọjá àyè rẹ̀ sọ́kọ ẹ dákun sínú lẹ́yìn ọ̀rọ̀ gbọ́ inú lẹ́yìn gbọ́ ọkọ fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ ní sẹ́fì à ah, ọmọ ẹni tó ń bá wí ni olóhùn máa kílẹ̀ jẹ́ gan kílẹ̀ jẹ́ gan ẹ̀ èmi ni kí ni mo jẹ́ nífi yí ọ pé mo jẹ́ mẹ́wàá díkó ló lóko o ìpàdé ọ̀dọ́jú àlà ìpàdé ní lálàá pé baba ńlá wàhálà ọmọ ṣẹlẹ̀ nínú ilé tó bá jẹ́ pé ọmọ ní kò bá mọ ẹ̀tọ́ bàbá fún bàbá nínú ilé àbí ní ọmọ ẹ̀tọ́ ìyá fún ìyá nínú ilé ẹ̀ rí pé inú ilé òun náà ò ní lọ́gbọ́ àwùjọ kan nínú ilé yẹn náà inú ilé tí ò bá ti rọgbọ tí inú ilé kan ò bá rọgbọ àdúgbò náà ò ní rọgbọ nítorí pé gbogbo àti wàhálà bá ti ń ṣẹlẹ̀ nínú ilé yẹn lára pé wọn ò lo ẹ̀kọ́ ìsìláàmù nínú ilé yẹn ní tẹ́ bá lọ wọnú ilé yẹn wàláhì ẹ rí pé nínú àwọn nǹkan kan tí ìsìláàmù pèpè sí ẹ rí pé àwọn nǹkan wọn ni wọ́n lò tí wàhálà fi tẹ̀lé lé tó ń kálukú bá lò tọkọ lo àwọn tí ìsìláàmù pèpè sí ìyàwó lo àwọn nǹkan tí ìsìláàmù pèpè sí táwọn ọmọ lo àwọn nǹkan tí ìsìláàmù pèpè sí wàláhì inú ilé yẹn yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ni sọ́ọ̀hì wàlálà kò ní sí wàhálà kankan nulẹ̀ so eléyìí báyìí aláti aláti ànábì sallallahu alaihi wasallam tí ọlọ́run Allah subhanahu wa ta'ala rán sí wa ó pàtàkì ó pè wá sí àwọn ìwà tó dáa ànábì sallallahu alaihi wasallam sọ pé akmalul mu'minina imanan ahsanuhum khuluqa ẹni tó pé jùlọ nínú àwọn almu'minuna ní ìgbàgbọ́ òun lẹni tí wà rẹ̀ fi ń dáa jùlọ ahsanuhum khuluqa ìwà wa ó gbọ́dọ̀ dá sí ọlọ́run Allah subhanahu wa ta'ala lákọ̀ọ́kọ́ náà ìwà wa gbọ́dọ̀ dá sí ànábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kejì ìwà wa gbọ́dọ̀ wá dá sí gbogbo àwọn tí wọ́n ní ìwọ̀ lọ́rùn wa ní ẹlẹ́ẹ̀kẹta so eléyìí báyìí ànábì sallallahu alaihi wasallam fi rinlẹ̀ fún wa bákan náà ànábì sallallahu alaihi wasallam ó ó ṣe wá lójú kòkòrò lórí àwọn ọ̀wà tó dáa nínú àwọn nǹkan a padà dùn bí láàárọ̀ ìtòrí àsìkò la òun ni ká sí ìkọ́mù dì ṣeib ìkọ́mù dì ṣeib ká sí àpẹ́lẹ̀ àwọn abẹ́wú láàrin ara wa ká sàpẹ́lẹ̀ ewu tó yẹ pé ìjágbàlagbà ló mú jáde tí ọ̀kanjú wá pé ìjágbàlagbà òun ló mú jáde wàláì oríṣiríṣi àwọn nǹkan la nẹ́bí sọlá islam sọ nípa ìsàpẹ́lẹ̀ àwọn abẹ́wú ìmọ́lẹ̀ gidi ni ló jẹ́ fún mùsùlùmí torí pé nínú àwọn àpẹẹrẹ ìjágbàlagbà ní nǹkan yìí so nínú àwọn àpẹẹrẹ ìjágbàlagbà ni eléyìí tí kò tí kò pamọ́ nínú àwọn àpẹẹrẹ ìjágbàlagbà so anabi sallallahu alaihi wasallam dẹ̀ máa ń àwọn èèyàn síbi pé ẹpọn àwọn àgbàlagbà lé ẹpọn àwọn àgbàlagbà lé tó yẹ pé inú àwọn àmì tánàbí sọlá sọlá mọ́ fi rinlẹ̀ lórí wọn òun náà ni pé zoṣe ìbù ni wọn ṣe so ànábì kò fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú àwọn nǹkan yìí so kò fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú abẹ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala nítorí pé mo rí pásìkò ti lọ mú kan fẹ́ lè ṣe mọ̀kọ́ dímà ni ká lè mọ pàtàkì nǹkan yìí ká lè mọ ibi tí kò kò sí islam gbé nǹkan yìí sí nítorí pé ṣe rí tá a bá mọ pàtàkì àwọn ọ̀rọ̀ yìí ká dẹ̀ sí àwọn ọ̀rọ̀ tì síwájú ká mọ irúpò wo ni nǹkan yìí wà nínú ẹ̀sìn wa irúpò wo ni nǹkan yìí wà láwùjọ wa ká dẹ̀ ká dẹ̀ lọ gbọ́ yé pé àwọn nǹkan yìí tí ò mọ lapa lára wa dáadáa òun ló ń fa oríṣiríṣi àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ṣe rí níjọ́ tí gbogbo àwọn kìíní tá bá fi lè gbọ́ yé tá a dẹ̀ ń lò ó wàláì ẹ̀yin ló rí pé problem wọ́n wà solved automatically lágbájá sọ̀rọ̀ sí mi yàwùyàwù ni lágbájá ṣe bákanbákan sí mi ni àìmọ̀ wá wo wa tí ń fa wàhálà láàrin ara wa wàhálìkùn sọ̀rọ̀tìlà ọ̀kà tó fi di pé àmúra wa lọ́ta tó fi di pé lágbájá yìí àkọ́mọ̀ sí jẹ́ kí mọ́ sí tèmi náà gàràgàrà ẹ̀jẹ̀ tí wá pọ̀ jù gan mo jẹ̀ fẹ́ mẹ́ni tó jura wa lọ́nà àwọn sẹ́ńpé ara àwọn ìbéèrè ìjọ́mọ̀ tawọ́ ta tẹ̀nu wa nígbà tí èèyàn bá èèyàn bá ṣe àwọn ìwà lẹ́kọ̀ọ́ sí wa ní ẹ̀kẹ́ à kí ni lágbájá ṣe ẹ̀rù náà ṣé nítorí pé mo kúrú ṣé nítorí pé mo tínrín ṣé nítorí pé kinní kan ṣé nítorí pé kinní kan ṣé nítorí pé ṣé nítorí pé ojú ti ẹ̀ gbó ojú tèmi ni ojú lè gbó kọjú orí mọ́ gbó èyí máa ń sọ fáwọn èèyàn pé àpèjúwe tó da ẹ̀kan lọ́wọ́ one thousand ẹlọ́wọ̀n ọkùnrin méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ one thousand yẹn eléyìí tójú rẹ̀ dàbí ojú ọmọ kékeré òun tójú ẹ̀ yọ̀ǹgì yẹn ó ju eléyìí tójú ẹ̀ gbó lọ ó ju Clement lọ Clement song Alhaji Aliyu Abubakar tó wà ń bẹ̀ tẹ́bàdẹ̀ wojú àwọn méjèèjì ẹ̀rọ pé Clement song lè bí ó lè bí mẹ́ẹ̀bọ̀rọ̀ lónìí mẹ́ẹ̀bọ̀rọ̀ ló sì jù lọ ṣe é báyìí sí ìyún àdámọ́ lásán ṣèké wá jẹ́ kí èèyàn mọ̀ wọn ara èèyàn ń gbà mí ṣàmọ̀ pé ọlọ́run bá àlékẹ́lá gbọ́nlá fún un lára ọlọ́run bá fún un lára tó tóbi so ọlọ́run bá fún un lójú tó gbó ọlọ́run fún láwọn tóun náà sì mọ̀ pé ọlọ́run kàn fi nǹkan òun ṣẹ̀bùn fóun ni òkùnkùn oníkòkó nínú mọ̀mọ́nú bal al-insanu ala nafsihi basira walau alqa ma'azira ọmọ ẹ̀dẹ́ ènìyàn mara rẹ̀ dáadáa kọ̀bá àmọ́ wọ́wà wí òun kálukú wa lọ mọ in tó wọ̀n tá a bá ti ń tara wa jẹ lókù èèyàn mẹni téèyàn tó èèyàn mẹni tó jù yẹn lọ tó ti yẹ wà ní sìgá lágbájá yìí kò dìgbà tí èèyàn bá tó wáyé tó àṣírí ara ẹni síta kò yẹ báyìí sí tó kéèyàn bá ti mọ̀ pé lágbájá yìí ó dì sáàbù ebi mùsùlùmí ni wá ó ti mọ̀ kí lápájá yìí deserve respect lọ́dọ̀ mi kí yẹn respect yẹ wàláhì òun náà respect yẹ káàbá ti gún gàràgàrà aláwọn òbí tó bí wa gan tá ẹ̀yìn bá ti dàgbà débì kan tọ́lọ́run bá ti àwọn òbí yẹn lẹ́ni tí ó lápẹ̀lé àbí tó wọn nílé pèèyàn lórúkọ mọ́ àfà àfà ẹ́ ó ṣẹlẹ̀ dáadáa ẹwúrú màmá tèmi tí màmá tó kú màmá yìí wọn èyí lè pè mí lórúkọ wọn kì í lè pè mí lórúkọ tó tó wá rújú pé wọ́n jù mí lọ ni ẹ tó bí yẹn lọ́mọ àti pè mí lórúkọ yóò nira fún wọn because wọ́n tẹ̀ wá fẹ́ rí mi lọ́kọ wọn jà yà ẹni tí ń wò lójú náà ni tó jẹ́ bí ọkọ fún mi ọlọ́mọdé ń jọkọ̀ fún wa láyé ti ń jọkọ̀ fún yàrá ṣùgbọ́n ẹ mọ̀ gẹ́gẹ́ bí yorùbá àwọn ọmọ wò pé ah, ipò ọkọ̀ ní ó gbìyàn sí bá lè lé tọ́lọ́run tó wá sí tó yẹ sí pé ọlọ́run tó wá sàpẹ́lé fún yàn pé ọ̀dọ̀ yẹn ni wọ́n tó wá ń gbé jàmbá wọn wọ yẹn ìmọ̀ ẹ̀fà yẹn bẹ̀ ni pé irú àwọn nǹkan yẹn àwọn náà mọ̀ pọ́n yàn lé kí màmá mi torí màmá mi wá pọ́n mi lé kí máa mọ̀ wọn ara mi kí n fẹ́ máa pàṣẹ fún wọn tẹ́ mọ̀ pé wọ́n ti bọ̀lẹ̀ fún mi pé ah, mo bí ọ ni ọlọ́run mọ́ sí èèyàn ní aláìmọ̀ wa ah, èèyàn náà ó mọ̀ pé ah wọ́n kàn ń sàpẹ́lé èèyàn ni kí láyé fàyọ̀ bẹ̀ ni pé téèyàn bá ti mọ àwọn nǹkan yẹn gẹ́gẹ́ bí àmọ́ náà kò nídìí kí èèyàn máa sọ fáwọn èèyàn káàkiri kan òun náà mọ fún ọ láwọn ìwọ̀ tó yẹ kí òun náà fàgbàlagbà sábà ti ń ṣe bẹ́ẹ̀ fúnra wa ọlọ́yì nǹkan mọ̀ lọ dédé ṣùgbọ́n bí kí wọ́n fẹ́ jẹ gàba ọ fẹ́ ṣe ìgbéraga ìgbéraga ló ń fa gbogbo àwọn kí ìbátòrọ̀mtò náà wọ́n fẹ́ jẹ gàba o wọ́n yẹ ká láti padà wá tẹ́ni jẹ́ òrùpọ̀ ọmọ kékeré lèmi rẹ̀ nígbà bá ní káàdì alẹ̀ kátó sà ibi tá bá ní káàdì alẹ̀ kátó sà yẹn ibi tí wàá lò ti máa dẹ̀ lẹ́sẹ̀ lẹ́bi ẹ̀ ṣètọ́nà máa ní ẹ̀jẹ̀ àdá alẹ̀ kátó sà gẹ̀. tábà sì jálẹ̀ tábà tó sà kò ní pé mọ́ pàtàkì náà ní ká mọ̀ dálẹ̀ tábà yìí dálẹ̀ tábà la fẹ́ tó sà á sì sàkúsà o tó ẹ̀dá kan jẹ́ ká máa wòye sáwọn nǹkan yẹn tí wàá padà tẹ̀síwájú nígbà tó yẹ pé a ti sàwọn kọ̀dìbà tó sàǹfààní tí wàá làwọn ẹ̀rí tó ṣàfihàn ìbálò àwọn sọ̀hábà láàrin ara wọn ní ìbámu sí àwọn alásọ̀nà bàlẹ́gà gbé fún wọn àti pé báwo lànàbì sallallahu alaihi wasallam ti tẹ́nà àwọn sọ̀hábà níbi tó ní ṣe pẹ̀lú ìká fún oníwọ̀ níwọ̀ rẹ̀ ẹni tó níwọ̀ ìgbé àgbàlagbà jù wá lọ kí ni àwọn àwọn nǹkan tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀nà ànábì sallallahu alaihi wasallam lórí ẹ̀ ká lè bá mọ̀ pé ànábì fi nǹkan òun ṣeré rárá gbogbo àwùjọ tó bá dẹ̀ ti fẹ́ tán bá fẹ́ kí nǹkan máa lọ déédéé wọn gbọ́dọ̀ mọ́ fojú fún nǹkan yẹn o wọn gbọ́dọ̀ mọ́ fojú fún nǹkan yẹn a sì lè dọ́gba aláwùjọ tẹ́yìn bá dẹ̀ ń dúndùn pé ẹgbẹ́ òun lòun ó bá ṣe irú ẹni bẹ́ẹ̀ kò ní ẹ̀ǹkan bá ṣe torí pé kò sí bẹ́ẹ̀ ṣe rẹ́gbẹ́ láyé bẹ́ẹ̀ bá fi ọjọ́ jura yín lọ ẹ fi ọdún bẹ́ẹ̀ bá fọdún ẹ̀fọ́ oṣù bẹ́ẹ̀ bá fọṣù tó dà tẹ́jẹ́ pé oṣù kan náà ọdún kan náà ọjọ́ kan náà ni ẹ̀ẹ́dì wákàtí jura yín lọ kódà kan bí yẹn lọ́jọ́ kan náà àwọn ìbejì kó o tó lè rẹ́ni tán bí ní wákàtí kan náà ìṣẹ́jú kan náà ó kiri ọsibítù gan wọ́n máa ní sábà wọ́n gbé <laughs> rẹ́kọ́ọ̀dù ìgbà tẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ọbẹ̀ mọ ẹni tí ọjẹ́ gbẹ̀rẹ̀ jẹjẹ tẹ́jọ mọ̀ sí pé ìran mi gan mọ̀ wà so kò sí ní jẹ́rú ọsibítù tán bí wọ́n sí jẹ́jọ ọsibítù bò míì nítorí pé ọsibítù tí ẹ̀yẹ́wò sọ fún ọ pé à ah, nígbà tá ń gbẹ̀bí ẹ lọ́wọ́ àrá ìyá tẹ́lì tẹ́lómi o nígbà tí ògbóló yóò wà máa bí wọn sí wákàtí kẹ́lẹ́ ni bọ́lá pé ọ padà wà lọ àwọn síbi yóò nìkan lọ gbé rẹ́kọ́ọ̀dù wọn jáde àwọn tán bímọ sí àsìkò tí wọ́n bí wọn náà torí ẹ̀ téèyàn bá ń wẹ́gbẹ́ yẹn káàkiri ìyẹn wọn tara ẹ̀ ní o àfi pé bọ́lá ọba lọ́sùn ọlọ́run wá fi sàmì ọ fi sàmì náà ni so káàdì mọ ìwọ̀n yẹn fúnra wa so abẹ́ náà bá Allah subhanahu wa ta'ala kó dákun kó jẹ́ kí àwọn ẹ̀kọ́ kó jẹ́ kó lápa lára wa dáadáa gbogbo àwọn ìpèpè Islam eléyìí tá ń gbìyànjú láti máa tẹ̀lé ọlọ́run kó dákun kó má jẹ́ kí á fojú fúfú yẹ àbí ojú àìjámẹ̀ kankan wo nǹkan ló wọ àwọn ìpèpè yìí àtàwọn ẹ̀kọ́ yìí ọlọ́àjọ kan sọ ọlọ́ọ̀bà subhanaka Allahumma wa bihamdika ṣẹ́dá ńlá ìlà ìlà ń tọ̀sẹ̀ fẹ́ ṣùgbọ́n. náà wọ́n ní ọmọ ìyá kan ń pè pé káyà yẹn kọ́lọ̀ kó ti àlékún àlàáfíà fún ọmọ ìyá wa tẹ́lẹ̀ báyìí nínú àwọn nǹkan tí ọmọ ìyá wa tí wọ́n ní lọ́rùn wa lẹ́kọ̀ọ́ ni tó ti ń tọrọ lọ́dọ̀ wa ó kálukú wa náà so ní àwọn ìgbà tí àdúrà máa ń gbà àtàwọn ìgbà tábà ń bẹ lọ́wọ́ bá kárẹ́ àwọn ọmọ ìyá wa pàápàá jùlọ ọmọ ìyá wa tí ó ní bùkátà sí tábà ń bẹ lọ́wọ́ báyìí so kọ́lọ̀ wa kó fún ọmọ ìyá náà ní àlàáfíà ọlọ́jọ́ kan sọ́lọ́ ọba náà ok tó bá ti di lọ́la inṣàlá á tẹ̀síwájú subhanahu wa ta'ala alhamdulilayi ṣẹlẹ̀ láyé lantẹ̀ tó fàtúlẹ̀ sálámà ní